wa kaifa sayutabiku qawla Allah ta'ala báwo ni ẹni tí ò lo àdíìsì báwo ló ṣe fẹ́ lo àyà iná ọlọ́run ní wàsáríkù wàsáríkọ̀ ọkùnrin olè olè lọkùnrin olè lóbìnrin fakọtọ̀wù àìdíyàwó mọ́ ẹ̀gí ọwọ́ wọn ẹ dákun kí ni jí ọwọ́ ta lọ́mọ tí ń jẹ ọwọ́. kọ́ńplíìtì lọ́wọ́ ó ti jí súná wò ọlọ́wọ́ nì ó ti jí wò ọ̀rẹ́ pé ó ti jí wò báwọn kọ́ńplíìtì ọwọ́ nì tẹ́mẹ́dàpọ̀ ẹsẹ̀ kọ́ńplíìtì ẹsẹ̀ nì ọlọ́nsì ni olè lọ́kùnrin olè lóbìnrin fakótọ̀ ọ̀hún àìdíyàwó mọ́ ẹgbẹ́ ọwọ́ wọn dànù jazaan òyìn jẹ́ ẹ̀san bímọ kásàbà ẹ̀san ṣẹ́ wọn tí wọ́n ṣe ni o nàkàlà minallahi ó jẹ́ ìyà fún wọn látọ̀dọ̀ Allah wallahu azizun hakim Allah sì ní alágbára ọlọ́gbọ́n sura alimayida aya thirty eight. fakam huwa ni sọ́ọ̀bù sárikọ̀ nígbà ọlọ́run ni a gé ọwọ́ olè ní ìsìn kí ni òdiwọ̀n tí ó kéré jù tí èèyàn lè jí tàfi gé ọwọ́ rẹ̀ àbẹ́ ń bá jí súwìtì kan á gé ọwọ́ rẹ̀ olè náà lẹ́nu tó jí súwìtì kò ló kọ́ o kò ló kọ́ mi olè náà ni o torí a sọ pé olè ló jí súwìtì láàrin ìtawì náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni now ṣé tó bá wá mú súwìtì kan súùtì five naira àbí àbí lòun ń tà ọba gé ọwọ́ dànù bàbá oníkùránì hmm. àbí ètò ọba mú ekiri ẹran kan jẹ ọba gé gbogbo ọwọ́ dànù wàmín àyìnà tó kúta olùyàd ọwọ́ náà ìbọn láti gé gbogbo tí ń jọ wọ́rẹ́ níbo ló ti gé e ló ti mọ̀ tó tó níbo ló yẹ kó o ti gé e sórí inú Kùránì wàhálì yá àlìyẹ̀mí amṣimal ọ̀tún ló gé ni àbòsí ẹ́ o sì lọ́wọ́ ní ládìsí òun bú àfáàsú náà òun bú àfáàsú náà táwọn àfáàsú náà ò dáa súnà ló sì jẹ ká mọ tá a ṣe wàá máa híya fi ṣe in alimasiro kí ni àwọn májẹ̀mú tó wà lára nǹkan tí wọ́n jí gẹ́gẹ́gẹ́gẹ́ nítorí wípé wọn è mú ìyàwó lólè wọn è mú ìyàwó wọn kì í mú lólè tó bá jí owó ọkọ rẹ̀ a sọ fọkọ ni pé mọbi tó ọmọ kówó rẹ̀ sí ìyàwó rẹ̀ ni ntó jí olóòfin ra bàtà náà ni ìwọ nísìnyí ọbàtà ń sí lọ́rùn ọparí nù. èyí ni kí wọn máa mú wọ ọkọ rẹ o gbọ́ mi yé o tí sọ fún ọ ni pé nǹkan tí wọ́n jí ó tún ní májẹ̀mú ó ní pé ta ló jí ọ̀hún ọmọ ni sí òǹtọ̀hún ni àbíyàwó sí ọkọ àbí ọkọ sí aya àbí òbí sí ọmọ wọn èmú wọn lólè láàrin wọn. ntòsí ọ̀dà aláwì mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ bàmú kan mi yòókù bàmú bàmú bàmú bàmú nígbà ọ̀gá sí pé ọ̀fẹ́ kan ní ojúṣe kan tó yẹ kó o ṣe lé lórí àmọ́ aláàta ọ̀jẹ́ lógúnṣe kankan òun wá jí ọwá jí nǹkan rẹ ni àtúní lokẹ́lì mọ̀ kó jí tọ́ba gá sí pé ọkàn fi nǹkan lẹ̀ ń ta òfìlẹ̀ ń ta ọlọ́lọ́ wọn máa sọ ọ. àwọn òbí tó ti mú nǹkan òun pé à ń ṣàjẹ́ lọ́wọ́lọ́wọ́ ayọ́ ó lè nu mo rò pé gbọ́dọ̀ mi yé ọ̀dà kó lè yé ọ dáadáa nísìn kí bàbá ẹnìkan máa ṣáà ìdíṣẹ́ ti lọ́wọ́ kọ́mọ̀ ẹ padà wá kó wá yọ kó wá fẹ́ mọ́ mu lọ ṣé bàbá ń lè kùgìrì mọ́ ọmọ òun ní kùgìrì mọ́ kí ọmọ ẹlòmíì ọ̀yọ́ ẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ tí súnà kọ́ wa nù o sì lọ́ọ̀ fẹ́ lo súnà wàkúl mithila dhalika fi hadi zina tún sọrú yẹn fún nípa bá a ṣe lè mú onísìnà ìjìyà sìnà wàlíkọ́dìbò àti ìjìyà ìparọ́ sìnà mọ́ni wàlíàn àti ìṣẹ́bilérà ẹni láàrin tọkọ-tìyàwó tí wọ́n ń jà sí oyún tọkọ òun kọ́ ló ní oyún tíyàwó sọ pé ìwọ ló ní kí ni àwọn májẹ̀mú tọrọ mọ́ nǹkan náà wàgẹ́rùhà minal hudud àti àwọn míì nínú àwọn tó jẹ́ àwọn nǹkan òfin tí Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ nítorí náà bọ́ọ̀ lóṣù náà ọ̀ lè rọ́nà lọ kan ò lè rí ọ̀nà lọ. kọ́lá badirudin azarikashi àfa wa zarikashi rahimahullah wọ́n sọ pé wàkọ́lá ṣáfì fi risala ìmáàmù ṣáfì yọ̀sọ̀ nínú tíra tó pè ní àrísálà fi báàbí fárídì tọ́ àti rasul sallallahu alayhi wa wọ́n sọ̀rọ̀ náà ní abẹ́ àkọlé ìpọn dandan ìjẹ́ ìjẹ́ dandan ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run qala ta'ala man yuti rasula faqad atọ́ Allah àfáà mú àyà yẹn wá wípé Allah ní man yuti man yuti rasul ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ náà anabi Muhammad faqad atọ́ Allah ó kúkú ti tẹ̀lé Allah wàkúlù fàrídọ̀tìn wàkúlù fàrídọ̀tìn fàrọ́dọ̀hà Allahu ta'ala fi kìtàbí gbogbo ọ̀ranyàn tí Allah subhanahu wa ta'ala ṣe ní ọ̀ranyàn nínú tírà rẹ̀ kàlẹ́ hajj bíi hajj wa sọláàtì àti sọláàtì irun kíkí wa zakat àti zakaa láwùlà bayanu rasul tí kì í bá ṣe àlàyé òjíṣẹ́ ọlọ́run ni máa kú na nàárífù kẹfà nàátì yá àìbá tí mo bá ṣe mú wa àìbá tí mo bá ṣe ṣe wàlàkàna yomkinuna àdá òṣè ìmìnàlà ìbàdà kódà ìbá tí rọrùn fún wa láti mú nǹkan kan wá nù ìjọsìn sọ ìjọsìn ò lè ṣe torí a to z díẹ̀ nínú Quran torí a to z díẹ̀ nínú Quran kódà tẹ mọ́kẹ́lì máa la ilaha illallah nínú Quran ò lè ò lè mú wá kó jẹ́ àtẹ̀wọ́gbà láì gà sí pé o fi súnà kún kẹ́límà la ilaha illallah ò lè mú wá kó sì jí àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run láì jásí pé òfin súnà kún torí pé súnà ni ó sọ fún ọ pé kẹ́límà tó ń wóhun láha ṣurutun làbúdà mẹ́nàl ìtìyà níbíhà kẹ́límà la ilaha illallah yìí o ó ní àwọn májẹ̀mú kan o tó pọn dandan tó gbọ́dọ̀ mú wá pẹ̀lú rẹ o kọ́ mọ́ gàsí pé ọkàn wí lásán dànù gbèlèǹtà sí kíkí ààwẹ̀ gbígbà zaka hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa idha kana rasul mina mina mina ah, ah, wa idha kana rasul mina sharia bihadhi limansila nígbà tó bá wá gá sí pé òjíṣẹ́ náà nínú sẹ̀ríà nínú ìlànà ẹ̀sìn wa ipò tó wà rèé àkáàná ah, ti tọ́ àtúhu alàlẹ́ àkíkọ́ tọ́ àtúláì àjásí pé tó o bá ti tẹ̀lé ànábì o ti tẹ̀lé ọlọ́run tó o bá ti wá tẹ̀lé ànábì o tẹ̀lé ọlọ́run tó o bá ti pa òfin ànábì mọ́ o pa òfin ọlọ́run mọ́ tó o bá ti jìnnà sí tí ànábì ni á jìnnà sí àjásí pé o jìnnà sí tọ́lọ́ ní kò jìnnà sínú alibaharu alimuhit ọ̀rọ̀ yìí wà ń bẹ. wàkàmà yàrá àlè mùsùlùmí àlè àkìlù gẹ́gẹ́ bí mùsùlùmí tó ní làákàyè sẹ́ẹ̀rí báwọn nìsín tó ní làákàyè tó túmọ̀ sí pé kí làákàyè rẹ mọ́ sí dàrú ni o tá a bá ń sọ fún wọn pé tètè wàá mọ̀ gbọ́rọ̀ ọlọ́run lọ́dọ̀ wa kì í ṣe pàǹwájọ ìjìlá kí láàfijọ́ ṣe gbogbo ayé ò léwọ́dọ̀ wa àwọn tó bá tún jọrú wa ṣe ń bẹ káàkiri súnmọ́ ẹni tó bá fẹ́ súnmọ́ nù wọn kórè ẹ má bàa dàrú ni o torítorí ẹ bá ti dàrú nú ẹ̀sìn ilé àyànṣá aláwọ̀ ló kú o tó bá kọ́kọ́ ti bá ṣàfáwù lọ àbọ̀ bá síkírù lọ àbọ̀ bógúnṣẹ́ lọ àbọ̀ kọ́kọ́ ti bá jíbìkẹ́ lọ tí ó ti gbó nǹkan fún ọmú o oh, àwọn tó ti lọ bẹ̀rí ni wọ́n mọ̀ pé àánú ọlọ́run ló yà wọ́n kó ń bẹ̀ àwọn tó ti lọ bẹ̀rí àwọn ni wọ́n mọ̀ pé àánú ọlọ́run ni torí pé èṣù yẹn yóò gbarin mọ́ létí ni pé kí ni jẹ́ súnà tí bá ń wo sún tó bá ń wo súnà báyìí yóò mọ̀ wò bí ìgbà tí ń wo fírẹ́ ọ̀nà ni àbí bí ìgbà tí ń wo èṣù. so èyí tó dáa jù tó dáa jù ni pé ah kò jíjí jì báyìí kò sì mọ jísù inú súnà nàbí ò ní ní problem. àmẹ́mẹ́ akọ́kọ́ ti gba ọ̀nà kan náà lọ tẹ́lẹ̀ àkọọ́lẹ̀ ló kù tí ó le bá. wakama yarọ alimuslimu aliakilu gẹ́gẹ́ bí mùsùlùmí tó ní làákàyè yóò ṣe rí i wípé anazaimu ẹni tí ń sọ̀rọ̀ lásán yìí ìyẹn sangiliti tí ń sọ pé anahu mu'adhimu likitabillahi ta'ala tí ń sọ pé òun fi ń gbé tírà ọlọ́run tóbi ni huwa min a'dhami al-mukhalifina lil-Qur'an ó wà nínú àwọn tó tóbi jùlọ tí wọ́n ń yapa al-Qur'an òun lérò pé kóun sọ pé Qur'an nìkan lòun máa lò òun fi gbé Qur'an tóbi ni kò sì mọ̀ pé òun ti yapa alukurani ó tún wá wà ní ẹni tó yapa alukurani jùlọ wàmíní àádọ́mi alimusalehin anidin wọ́n tún wá wà nú àwọn tí wọ́n ti yọ wọ́n ti bọ́ aṣọ ẹ̀sìn lẹ̀ wọ́n ti gbígbà tẹ́jọ bá bọ́ họ tẹ́ bá ti lo ìsálàkà fún yàn ìtumọ̀ ni pé pé ọ bọ́ họ pé ejò bọ́ họ so ó ti bọ́ aṣọ ẹ̀sìn gangan ó ti bọ́ ọ lẹ̀ ọ wà nù wọn torí pé ò lè rí aṣọ ẹ̀sìn wọ̀ láì gà sí pé o ṣe súnà nàbí haythu ja'ala al-Qur'an káfíyan li iqamati ad-din wa wal ahkam nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ó sọ kùránì di ìwé kan ṣoṣo tó wà enough tó ti tó o láti fi ṣẹ̀sìn àti òfin ẹ̀sìn ó sọ kùránì di ìwé kan tó ti tó láti fi ṣẹ̀sìn àti àwọn òfin ibẹ̀ wá wà bí dọ̀rùrà ìmọ̀ anáhùlà ayẹ́ fún alùmọ̀já àbísùnà ṣe rí ẹni tó bá ń sọ pé kùránì kan ti tó òun òun ní dàdísì by matter of necessity bí dọ̀rùrà lọ́la túláàsì ó wà láàrin nǹkan méjì imma annahu la yaf'alu ma ja'a bi sunna ìsáyidà akọ́mọ̀ ṣe nǹkan tí sunna mú rárá gbogbo tí sunna mú apáta kọ́mọ̀ ṣe fayokafar lójú ẹsẹ̀ á sì mọ̀ pé kẹfìrì ni kọ́mọ̀ ṣe rárá àmọ́ wọn ò yé ṣe ẹ ẹ máa wọn sáńgílítì ni ẹ bá ọmọ ẹnìkan nù wọn tiẹ wọn kúra ni tó bá fẹ́ kírun bó ni ṣe máa kí níbo ló ti á rí gbogbo oyún sórí inú kùránì ni. ọ̀tọ̀ ni kéèsì yùn ọ̀tọ̀ ni kéèsì àwọn yùn àwọn yùn ọ̀rọ̀ wọn tuntun dojúrú lọ́nà míì tí ó ti yé so àmọ́ àwọn eléyìí tiwọn àwọn sọ pé kùránì kan làwọn fẹ́ lò. lè kirun, wọ́n ti àwọn kirun, bá wá pé mo fẹ́ rí i kẹ́ máa tanra wọn jẹ ti gbá wọn mú ẹ̀gbọ́n bá ní ìsàbẹ̀ fọ́tì ńbó ti rí àbẹ̀ ọlọ́run tó ní agbára ìlú Arabitan ti fẹ́ẹ̀lì nu ọlọ́run ní agbáwẹ̀ ni fàmọ́ ń ṣàyídà mí kún mu ṣàárọ̀ paléyẹ súnmù wù àbí ntọ́lọ́ ń wínú oṣù wo ló wá gẹ́ fọ́ọ̀tì ní ọ̀dọ̀ ọlọ́run ọ̀dà àwọn ànáhù yẹ fún ẹni tó bá ní àní lo súnà pé kúrán nìkan la máa lò lọ́la túláàsì ó wà láàrin nǹkan méjì kọ́mọ̀ sí súnà rárá tó tọ́ ṣùgbọ́n àti ìmọ̀ bó ló ṣe fẹ́ kírun tó bá fẹ́ kírun àwọn ò tí ì mọ̀ ṣé kò ní rúkú ni ṣé kò ní sùjádà ni àti àfi kí n ríru ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ti ríru ẹni bẹ́ẹ̀ dákun mo ní ìdí ẹ̀ mo fẹ́ kó sọ bí ó ṣe kírun láì ní lo súnà kó wá kí fún wákàtí ẹ̀rí náà torí mi ò tí ì mọ̀ àwòrán tí ó gbà kí n tí ì mọ̀ yóò ṣàlùwàlà fún wa táàrí yóò sì kírun fún wa so ẹ bá ní Quran nìkan la lò a ní lo hadisi anabi tí í ṣe suna anabi wa Muhammad ìsáídà kónítọ̀hún kọ́mọ wulẹ̀ lo suna rárá ká sì mọ̀ pé eléyìí fẹ́ kàn ṣe mùsùlùmí kèfèrí ni aw anahu yẹ fa alùhà tàbí kó gasi pé ń lò ẹ bàbá ìbejì dànù wọ́n ti jáde òun tún bá wọn kan rìn díẹ̀ tí wọ́n jẹ́ sangilisi kó wá sọ fún wa bí wọ́n ṣe máa kírun pé ayọ́ sọ̀yún lọ́la bí wọ́n ṣe máa kírun sangilisi ni wọ́n wọ́n ní wọ́n ní àwọn onílò àdìsí dípò àdìsí bíbélì wọn ó lò bíbélì tí a bá fẹ́ ṣe wáàsí kùránì àti bíbélì ni láfi ní kọ́ sọ́ra fún gbogbo àwọn comparative àdánwò kún ara wọn digbidigbi ni o àdánwò kún ara wọn ni o nítorí náà ọ̀rọ̀ kejì nu ọ̀rọ̀ kẹta ti ń sọ fún wa pé àníṣe súnà lílò ní súnà thalithan wàkọ̀dì báyìí yánà nàbí sallallahu alayhi wa sallam anna sunna allati ja'a biha hiya mithlul qur'an. ànẹ́bì tí wàá ṣàlàyé fún wa pé dájúdájú sunna tó ń mú wá o bíi kùránì gẹ́lẹ́ ni ànẹ́bì ti ṣàlàyé fún wa pé sunna ń o ó dàbí kíni ó dàbí alukur'an fi kauniha minallah nípa pé sunna náà àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àti ọ̀dọ̀ ọlọ́run ló ṣe kí ni lòun náà ti wá ìní wàfi kọ́ òní ha hujjatan àti nípa pé ó tún jẹ́ ẹ̀rí bí Quran náà ṣe máa ń jẹ́ ẹ̀rí fọ́rọ̀ la máa ń fi àdínsì náà ṣe kí ni la máa fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ ó di méjì wàfi kọ́ òní ha mùlìsímàtàn lil ibad àti bó tún ṣe gá sí pé ó di dandan fún àwọn ẹrú sìn ọlọ́run láti lò. pẹ̀lú yẹn ó fi hàn pé bíi Qur'an náà ni hadisi tó ń yọnu sí. ìdí nìyí tí Mikdad ọmọ Mahdi Karib tó ṣe gbọ́ ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam dájúdájú ànábì sọ pé àlà ẹgbọ́ o ìní ìwù tí ìtúlẹ̀ kìtàbà wà mísìláhù máàhù ìní ìwù tí ìtúlẹ̀ kìtàbà dájúdájú wọ́n fún mi ní tírà Al-Kùránì ìní wà mísìláhù máàhù àti irú rẹ̀ pẹ̀lú ẹ̀ kí ni irú rẹ̀ pẹ̀lú ẹ̀ àdìsí ni hadisi ni wọ́n fún mi ní quran àti irú rẹ̀ pẹ̀lú ẹ̀. Ah! ọlọ́run adúpẹ́ ọ̀dọ̀ rẹ o. àwọn bàbá wa ńlẹ̀ yorùbá tí wọ́n jẹ́ oníjàlábí wọ́n ti wọgbó lọ o wọ́n ti mórí légbó o kémi tó mọ súnà mo máa ń gbọ́rọ̀ kan lẹ́nu wọn wọ́n máa ní kùránì méjì ló wà ọ̀kan wà nílé ọ̀kan wà lóko tá à ń ti rí wọ́n wà ní kùránì tó wà níléhùn òní takanda èyí tó wà lóko òní oògùn. àṣé nǹkan tí wọ́n manipulate rèé àsádìísì ni wọ́n ni wọ́n yí lọ́rùn àbẹ́ẹ̀rí báwọn àdìísì ni wọ́n yí lọ́rùn lóòótọ́ kùránì méjì ló wà kí wàá ní kùránì ọ̀hún alukurani karim àti àdìsà nàbì eléyìí táwọn ń pè ní oògùn tó ń bẹnu gbó ló fi gá sí pé àwọn ń jálàbí wọn kàn ká àdíìsì létí ẹni tí o mọ kí o ní wíwo ànábì gan ni kùránì méjì ní fún òun kùránì méjì ní fún òun ọ̀kan rèé tí wọ́n mọ ibi tí kejì wà sọmọ bí ọ wà ó wà nù ọ̀dọ̀ àwọn aláṣìírí ló wà ọ̀dọ̀ àwọn aláṣìírí ọ̀dọ̀ wọn ló wà bí ó sì gbé mọ́ra nù. ìntànà ibi ń sọ ni pé àlà ìní ùtí tulè kìtàbá. wà mísìláhù máàhù irú rẹ̀ ṣé bí àti gbòwá ni irú kùránì sọ́jọ́ra wọn ìbátan wo ní bẹ láàrin ewé àtegbò àti ọ̀rọ̀ ọ̀nà wo ní gbàjọra wọn nítorí náà ẹ̀rí kẹta fáwọn alùsùnà ni pé kùránì méjì lọ́wọ́ o kùránì tó ọmọ sí kùránì wọn ní àti kíni. àdìsí òjíṣẹ́ ọlọ́run. وهو الذي فهمه التابعون وأئمة الإسلام من دين الله تعالى حديثي yìí okay Abu Dawud ló gbà wá wasayati dhikiruhu bitamamin ọ̀rọ̀ yìí hadisi yìí ó padà máa wá ní ẹ̀kúnrẹ́rẹ́ á wá ní ẹ̀kúnrẹ́rẹ́ mo yọnu odidi àdìsí kan ni inú ibi tí mo ti wá yọ odidi àdìsí òun á padà kà wájú insha allah ṣe wá dádìsí yìí pé wọ́n fún mi ní kùránì àti irú rẹ̀ pẹ̀lú rẹ̀ wà wà lẹ́bi fahimahu àtàbíhùn ní táwọn tábì gbọ́yé nù o wà imatul islam àti àwọn ìmáàmù wa nínú islam àwọn bíi imam maliki tabanda tabandakọ àwọn mọ́mù wa má lérò pé àwọn mọ́mù dùkúdùkú là ń sọ o àwọn dùkúdùkú tí òkú kíkẹ́ tó ti fọ́ wọn fún tí wọn tí wọn ò fi mọ wọn ò fi mọ àdíìsì súnmúlírù yàtì wà á tìrúlírù yàtì tí wọn ò fi mọ̀ ọ́n mọ́ tó fi gásí pé wà lára ló kù wọn kù tẹ́ fi ń bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ fi ń túnu àwẹ̀ kì í ṣe irú àwọn ìwé là ń sọ o àwọn ìmọ̀túnà ìmáàmù Málìkì Abu Hanifa Imam Ahmad imamu shafi'i imamu bukhari imamu muslim imamu tiremidhi wa awulahi aimatu nafidin àwọn aṣíwájú wa nìyẹn àwọn imamu wa nìyẹn ntí wọn gbọ́yé nìyẹn o wala ya'rifuna ghayrahu wọn ò mọ nǹkan míì lẹ́yìn yìí o ntí wọn gbọ́yé nǹkan tí wọn gbọ́yé òun nìyẹn o. Eh, fọyàtànà kọdù ṣe ń túlẹ̀ kan ni eh, eh, ìyẹn ní page seventeen níbi tá a fà ti sọ pé wàhùwà bìdọ̀rúra ìmọ̀ anahu la yaf'alu ma ja'a bi sunna fayukaffaru aw anahu yaf'aluha fayatanaqad wọ́n ní ẹ̀ ń bá ní kò sí súnà lọ́la túláàsì kò ní option ìsáìdà kọ́ mọ́ wulẹ̀ ṣe súnà rárá fayukaffaru kásì declare pé kèfèrí ni àwọn anahu yẹ fàlùwà tàbí kọ́ máa ṣe tọ́ba ti wá ń ṣe fàyàtà nakod ó ti takọ rẹ̀ nù oní òsì súnà òsì ní ti súnà ọ̀hún oní kò sí súnà ó sì ó sì fẹ́ kí lúrì ó kí pẹ̀lú súnà ó fẹ́ kí astri ó kí pẹ̀lú súnà and you keep saying no sunna no hadith no sunna no hadith o ò sì yéé kírun o ò yéé ṣàlùwàlá o ò yéé wegé nẹ́bà gẹ́gẹ́ bó sì wà nínú hadisi. ìtakura ti wáyé nù agasi pé ó nídìí kí àwọn orúkúyà mú lọ lé kí wọ́n lọ yẹpọlọ ẹ̀ wò wáyé tó fi ń ṣe nǹkan tó sì ń dínà rẹ̀ òpùrọ́ ni ọ́ you are doing it and you are denying it ò ń ṣe é o sì ń dì náà pé ó ń ṣe é. so ti yé báwọn ká tún abọ́ síbi tá à ń bá lọ wa huwa alladhi fahimahu wa tabi'un. kùránì méjì ló wà kùránì tá a ti mọ̀ ń kùránì àti àdìsí ọlọ́run ní táwọn sàbẹ̀ gbọ́yé nù ntáwọn tábìlì gbọ́yé nìyẹn ntáwọn ìmáàmù wa nú ẹ̀sìn ohun tí wọ́n gbọ́yé nìyẹn wàlẹ̀ àyàrí fún náà gbọ́yé ra hù wọn ò mọ̀ mí yàtọ̀ sí yẹn tiwọn o. anahu la farikọ bẹ́ẹ̀ni alikitaabi wa sunna fil istidilali wal ilizam wọ́n mọ̀ pé kò sí láàrin kùránì àtàdésì níbi káfíṣẹ̀rí ọ̀rọ̀ àti níbi kó ṣe nǹkan ní dandan fún wa kò sí láàrin méjèèjì ìkíní kejì wọn ẹ̀rí ni ìkíní kejì wọn ẹ̀rí ni ìkíní kejì wọn ni ó sọ nǹkan di dandan fún wa láti ṣe wa anna sunna tun wa mufassiratun lima fil qur'an àwọn aṣíwájú wa wọ́n tún gbà wípé sunna ó ní explanation àlàyé wa mufasirọ ó ní ìfọ́síwẹ́wẹ́ fún alukur'an kọ́ọ̀lá alẹ́ auza'i an hisan bunu atiya auza'i ọsọ̀rọ̀ ọgbà wa látọ̀dọ̀ hisan bunu atiya ó ní kana jibirilu yanzilu ala rasulillahi sallallahu alayhi wa sallam wa sunna tufassiru likur'an jìbìrìlù ó ń sọ̀kalẹ̀ wá bòjì sí ọlọ́run tí ń mú alukurani wá súnà sì ń ṣe àlàyé rẹ̀ alukurani. rọ́bìhàn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin fáwọn alìsúnà kọ̀dídákàrà lẹ́ọ̀lámà àwùjọ́hàn libayani sunna lil qur'an àwọn àfáà wa wọ́n ti sọ àwọn ọ̀nà àwọn ọ̀nà tí kura tí àdìsí ń gbà ṣe àlàyé fún alukur'an àwọn àfáà wa ti ṣe àlàyé àwọn ọ̀nà àwọn ọ̀nà àlàyé àwọn ọ̀nà tí súnà ń gbà ń ṣe àlàyé fún alukur'an wà mí nìha wá tẹ́tí gbà ní dáadáa o à ń sọ pé nínú iṣẹ́ súnà oníkọ́ máa ṣe àlàyé alukur'an asúnà tufassiru alukur'an asúnà tubayyinu alukur'an súnà yóò ṣe ìfọ́síwẹ́wẹ́ alukur'an súnà ó máa ṣe àlàyé alukur'an lọ́nà wo. annaha taati muwafiqatan lima fil qur'an ọ̀nà àkọ́kọ́ nù sunna máa wá àdìsí máa wá nígbà míì yóò sì ṣe wẹ́kú ntí ń bẹ́nu qur'an a ṣe wẹ́kú ẹ̀ gẹ́lẹ́ a ṣe wẹ́kú ọ̀rọ̀ tó wà nínú kíni o nínú alukur'an nínú ọ̀nà kejì wàtáàtì. mukoyidatan li mutilakihi wàtàtì mukoyidatan súnà á wá nígbà míì gẹ́gẹ́ bí òǹdè ìjánu lè mùtìláàkì yìí fún ọ̀rọ̀ tí kùránì mú wá tó tu lẹ̀ kùránì gbà míì á mọ̀rọ̀ wá á tẹ̀ ẹ́ bí ẹni àtẹ́ àdìsí ọ̀wà wa yọ wà ní ẹ̀ka etí ibẹ̀yẹn lẹ̀ ẹ̀ka etí lẹ̀ ìyáda rẹ̀ ọ̀rọ̀ tí Kùránì mú wá ní mutlak tó túlẹ̀ tán ráúráú ó túlẹ̀ tán ráúráú àdìsí ọ̀wà wa yọ wà yọ wà kọ̀ ìyáda rẹ̀ á wá dìkù á sọ pé kò kò tó tẹ́lẹ̀ kùránì tẹ́lẹ̀ hadíìsì nínú bí ṣe máa wá òun ni pé yọ ntí kùránì tẹ́lẹ̀ òun òun àka yọ ka bí kan bẹ̀ eléyìí ó sì bẹ̀ báwo yọ ka lẹ̀ ó dèjì wàmùkọ̀ sísọ̀tàn wàmùkọ̀ sísọ̀tàn lẹ́ọ̀mú mihi hadisi sunan nàbì ìmáa ṣe. àdáyanrí láàrin gbogbogbò kùránì máa mú ọ̀rọ̀ kan wá tó máa jẹ́ ọ̀rọ̀ gbogbogbò general statement hadith yóò wá wá àwa specify a specify gbogbogbò ntọ́ wá níwá gbogbogbò hadith yóò wá specify rẹ̀ ọ̀rọ̀ yẹn wá generally. hadith yóò wá ṣe kí ni a wá specify láti inú general statement general statement wọ́n mú àpẹẹrẹ wá fún gbogbo tí wọ́n sọ yìí o wa mufassiratan limujimalihi hadisi sunna yóò tún wá níwà àlàyé fún ọ̀rọ̀ tí wọ́n papọ̀ sunna ní kur'ani àwọn ọ̀rọ̀ tó wá tó wá níwà kéèyàn sọ̀rọ̀ ní ṣókí lérèfé kó kó àìmọye nǹkan sínú kó kó kó papọ̀ mọ́ra wọn súná wàwá yóò wà túlẹ̀ yóò wà tú yẹ́bẹ́yẹ́bẹ́ atu yẹ́bẹ́yẹ́bẹ́ atu yẹ́bẹ́yẹ́bẹ́ a wà máa gbọ́ ntí ntọ́ yẹ ká gbọ́ yé tá a lè gbọ́ yé níbi àsunkíhun àdìsí wá sí àna fún wa. àwọn àdìsí kan tó ń bẹ tó ga sí pé iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn. sunna na wà náà sí khatan lè hey. sunna anabi hadith anabi ó tún lè wá tó máa pa ìdájọ́ kan rẹ̀ nínú alukur'an tí ó tún parẹ́ ọmọ yóò dá nǹkan kan mọ̀ wọ́n lẹ́ni tí ò mọ̀ ẹ́ẹ́. Eh, ẹni tí ò mọ jagunmólú àbíké náà pè ní máa fi ẹ̀kọ ní máa fi igbá rẹ̀ fọ́ ẹ̀kọ mu ẹni tí ò mọ arógundádé ní máa fi igbá rẹ̀ fọ́kọ mu àìdánẹ́bí rẹ̀ mọ̀ ló fi ní problem ntí súnà tó fi lágbára.